kérésìmesì àti ọdún tí ń bọ̀ yóò bá wa láyé o láṣẹ ọlọ́run tó dá wa sí di àsìkò yìí tí ó sì tún dá wa sí ju àsìkò yìí lọ adúpẹ́ lọ́wọ́ rẹ o adúpẹ́ látìgbàdégbà ọjọ́mọ́jọ́ oṣù mọ́ṣù àtúnka ọdún mi ìbá ìyẹn náà ó tún bá tiẹ̀ lọ bí ọdún ṣe wá ń lọ èyí gbogbo ìbànújẹ́ ayé wa gbogbo àìsàn gbogbo àìní gbogbo àfàtó àléèbá gbogbo ẹ̀ ní yóò bá ọdún twenty twenty three lọ o twenty twenty four rèé nǹkan rí ní ọ̀tún lọ́tún bí ọjọ́ ṣe ń yọ àti bí òòrùn ṣe ń ràn àti ní lọ́pọ̀lọpọ̀ ni o kì í ṣe ní single o plural ní owó ọmọ ọlà ọlá ilé ìlú èbó àti mọ́tò ní rírà àti ẹ̀mí gígùn àtàlàáfíà ní òmò bá àwọn èèyàn ṣe ń gbogbo ìgbà mi ò bẹ́ẹ̀ ṣe máa ń bá mi pín bẹ́ẹ̀ ṣe máa ń love bẹ́ẹ̀ ṣe máa ń like tó jẹ́ pé tí n bá ti wá sórí ẹ̀rọ ayélujára ẹ máa tètè join mi àti wípé ọ̀pọ̀lọpọ̀ yín náà ni mò ń kì mí mẹ́sàn-án mẹ́wàá ah ọ̀gbẹ́ni Bobby aláìkì bó ṣe máa ń sọ̀rọ̀ àgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ bó ṣe máa ń ṣe analysis mr yànnànà ẹ ti sọ mí lórúkọ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé nǹkankan ìjèjì wọn mọ̀ kí yín wọn mọ̀ dárúkọ yín aláìdènà pẹ̀lú bẹ́ẹ̀kì odò mákindé mo kí yín ọlábọ̀dé johnson i love you too adé ọlábùsáyọ̀ ẹ mo ti kí yín lẹ́ẹ̀kan thanks for the recognition ọlọ́run yóò recognize gbogbo wa ọlọ́run nìkan ló lè san òòrè àwọn kan náà sì wà tó jẹ́ wípé wọn kì í comment wọn dẹ̀ máa máa ń wò wá mo kí ẹ̀yin náà good evening eh, Adeola musayo good evening àti ìfẹ́dayọ̀ yetunde ìfẹ́dayọ̀ mo kí yín ìròyìn ayọ̀ fún àwọn àgbàlagbà àwọn tó jẹ́ arúgbó wa ní nàìjíríà eh, nínú bá a ṣe ń pariwo lé tinubu lórí tó tàdé ń pariwo mọ́ àwọn olóṣèlú eh, tán bá ti ń ṣe nǹkan rere lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó yẹ ká mọ̀ bùn yín gbọ́ ntí tinubu ṣe á sọ fún yín tíyàwó rẹ̀ náà ṣe á fún yín Eh, ntó mẹ́hẹ̀ ń bẹ̀ á tún mẹ́nu bá àwa ìfárí apá kan kada dá apá kan sí sótí eyín bá wọn ní ìwọ̀nba àgbà díẹ̀ tá a fi jọ ṣètò lálẹ́ àní pẹ́ rárá toró tútù èní ó pọ̀ jù Rafiu Sefiu mo kì àní eh, fi ẹyọ kan pé méjì á sáré ẹ mọ̀ pé wọ́n ghost viewer gbogbo wa náà ni nǹkan kan náà ọ̀pọ̀lọpọ̀ gbogbo èèyàn kọ́ ni ó máa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára àwọn kan wà ọgbọ́n náà fi ń bá wa gbé àwọn kan wà àdúrà náà ń gbà fún wa bó ṣe ń wò wá ẹni tó bá rí ni tí ó wo bí tá a wà ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ni yóò fojú rí wa òbí ẹni pé àti ẹ̀ dámọ̀ nǹkan kan ṣùgbọ́n níwọ̀nba agboolé wa yìí náà àti ní fámílì kì í wa yìí agboolé kan rèé àwa mọ́ra wa adára wa mọ̀ wọ́n ti wọ́n ti sì kọ́lé yín dandan kọ́ ni ká pọ̀ bíi kíní wọ́n ti wọ́n ti kọ́lé yín bí eyín ò bá bó bá ju méjì mẹ́ta lọ léyìn tó bá lè gé ẹran tó sì lè fọ́ ọ̀gùn ó ti ó ti dá a báwọn mo kí gbogbo ọmọ ìwó ọmọ ìlú mi ìwó olódò ọba ọmọ atẹnigbọlá ọmọ atẹnigbọrẹ ìwó tí ò nílẹ̀kùn tí ò ní kọ́kọ́rọ́ irú ọwẹlà fi sọlẹ ẹ mo kí bàbá wa níwò ọba Rashidi mo kí yín aku kú ìwọ́de o gbogbo ẹ̀yin tí ẹ̀ sì sọmọ òwò náà ẹ̀ mo kẹ́yìn náà àwa la wá ṣẹ̀ ṣe ìwọ́de tán congratulations to all Iwoites gbogbo ọmọ Odídẹrẹ nílé lóko lẹ́yìn odi akíwa o ẹ̀ ó lọ́ọ́ jayé ìpẹ́ lọ́rọ̀ kan ẹjẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ti Mohbad justice for Mohbad Mariam Ajibade mo kí yín o àwọn kan ń gbé oríṣiríṣi ọ̀rọ̀ káàkiri bẹ́ẹ̀ làwọn kan náà fún mi gbọ́ lórí ìkànnì yìí yáwá kan ní UK wọ́n fi líǹkì kan ránṣẹ́ sí mi wọ́n ní kí n gbọ́ mo sì gbọ́ ṣùgbọ́n nígbà tí mo gbọ́ bọ́rọ̀ ń ṣe dùn mọ́ mi tó bí nbàbẹ́mi náà ò bá ṣe join kí n gbé jáde onífàdé mo dúpẹ́ olúwa tó sìn happy ìwọ́de o tọmọ òwò lẹ́yìn náà wọ́n sọ oríṣiríṣi káàkiri wọ́n nígbà Mohbad wà láyé wọ́n ní ó fún Davido ní kíndìnrín kò kan àwa òun ló ní kíndìnrín rẹ̀ ló sì wà láyé ni ká nígbà tí wọ́n kú tó kú tán àbí bóyá wọ́n yọ bóyá ń tó pa bóyá ń gbà tán fẹ́ yọ bóyá ń dọ́gbọ́n gba kíndìnrín ẹ̀ bóyá gbà yẹn ló wá kú ẹ̀yẹn la lè dá sí abiodun ahmed thunder yóò dáa fún yọmọ òwú ní yétúndé ìfẹ̀dà ìwọ̀n ní you more than a million to us sir we gbádùn you seriously ẹ̀yin náà ẹ wúwo lọ́wọ́ mi ẹ wo lọ́wọ́ mi ẹ ṣeun ṣeun ẹ àjọ ń gbádùn ara wa ni ẹ̀yin nìkan pẹ́lẹ́ ń gbádùn yín èmi náà wọ́n ń gbádùn yín ń tẹ́ ẹ̀kọ́ ní ìsìn tó jẹ́ kó rí mi wú ẹ tí Mohbad tó bá finú fíndọ̀ tó mọ̀ọ́mọ̀ nígbà ayé rẹ̀ tó fún yàn kíndìnrín kò kàn wá ẹ ó fọwọ́ sí ni ibi tó sì lọ fún wọn náà wọ́n ní ò sáìn kò kàn wá gbogbo eléyìí tẹ̀ ń sọ káàkiri yẹn ẹ mọ́ gbàgbé wípé bá a ṣe ń wá justice fún Mohbad àwọn onírọ́ náà pọ̀ lórí ẹ̀rọ ayélujára o ìyá wa Adémóyèjọ Waliat Ọmọdásọ́lá mo kí yín o Rọ́mọkẹ́ Adéyanjú mo kí yín ẹ bá ń pín kínní ẹ jọ ẹ̀yin ti Ìbàdàn ẹ ṣeun ṣeun Ìbàdàn kí ni sóò rẹ sóò sóò ni kílẹ̀ ìjókòó kùsìǹsíà ni kílẹ̀ jẹ lánàá ẹran síkì náà lẹ́ẹ̀tún jẹ lálẹ́ ó dá ẹ bá ń pín ẹ bá ń pín ẹ bá ń pín ẹ bá ń tẹ love and like a ní pẹ́ lórí prógrámù lálẹ́ yìí ẹ lọ́rọ̀ kan aládé ànábì ìyá from alápàtẹ ìwò mo kí yẹn ẹ̀kọ́ dáadáa alpate lẹ́kọ̀ọ́ ẹ so lórí ti wọ́n tún sọ̀kan wọ́n ní ní wọ́n ní ọ̀ràn ti bẹ́yọ láàfin ọba mo láàfin ọba ti bó ṣe é ṣe àfin ọba ti wò bí ìbá ti ṣàfin ọba ti wò. Eh, eh, kò sí ohun tí ó ṣẹlẹ̀ eh, ọ̀ràn kan ò gbọ́dọ̀ bẹ́yọ láàrin ọba àti a níwòó ní ààfin ọba Rashidi ṣùgbọ́n wọ́n ní kinní kan bẹ́yọ ó kàṣà ó kàwòdì àwọn olóyè wọ́n ní wọ́n pe ìyàwó olóògbé Mohbad àti ọba àti nǹkan kan wọ́n ṣà ń sọ àtàmọ́ àtàmọ́ wọ́n náà ṣe mítìn lé lórí wọ́n ní ó dáa kẹ́mi tó lè gbèrú ẹ̀ síta kí n tó lè sọ ń pa ẹ̀ àwa ò ní sọ̀rọ̀ torí pé afẹ́kẹ́nu dùn tàbá ẹfẹ́ kan gbọ́ wa. Salaudeen Semiu Semite nǹkan ò ní sẹ̀mí yín Shitu Medinat mo kí yín Ọlọ́mọkẹ́ Adéyanjú mo kí yín àwa ò ní wá mú àní wá perọ́ fún yín lórí ibi àní wá pàṣàmọ̀ ọ̀rọ̀ fún yín ń tá a bá rí tá a bá tó bá sojú wa láàsọ tí ò bá sì sojú wa tá a bá ti rí ẹ̀rí tó dájú a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ mo ṣe wá ń sọ wípé gbogbo ẹ̀yin tẹ̀ ń pín ẹ wọ́n ṣe meeting, ní kínní wọ́n ṣe mítìn ẹni tó wà ń bẹ̀ ṣé kò yẹ kẹ́ ẹ níbi táwọn ìjòyè ti ń pe meeting. ní ààfin ẹlẹ́gùsì tẹ̀ náà ti ṣe mítìn ẹ ṣọ́ra fún àwọn èèyàn yìí o bẹ́mi ò bá tí rí voice note ẹ ń bá rí voice note ń bí kó jẹ́ mọ̀ ká á ṣe á ṣe nǹkan kan tí ń tán pè ní yànnànà tán pè ní àlàyé á ṣe lórí rẹ̀ tí n bá fi lè rí voice note wọ́n ti fi irọ́ wọ́n fẹ́ fi irọ́ ba justice Mohbad tá à ń lé kiri wọ́n fẹ́ fi irọ́ bàjẹ́ Fọláṣadé àránsí ọlá ọlá náà náà ràn sí yín ọfà òní báyìí Ọ̀pálẹ̀yẹ Adébọ́lá Joseph yóò dáa fún yín gbogbo alájọ ṣètò Dorcas Kazeem yóò dáa fún yín o ìyá mi arẹwà Diamond látàbújá nù Abuja connection ṣé ẹ̀mí sí Tinubu wọn ló ti bọ́ọ̀dì sẹ́kù ààrẹ ti bọ́ọ̀dì sẹ́kù dáadáa àríyọ̀ fún mi lọ́la good evening ó bẹ́ẹ̀ bá ṣe ń wọlé nǹkan èjèèjì ẹ mọ́ bá ń tẹ love ẹ mọ́ bá ń tẹ mi ò rí love mi ò rí like ó dàgbé facebook ni ò gbé dọ́dọ̀ mi o mi ò rí love àmọ́ tí nail nǹkan kan àti ìkanjú abẹ́ǹkó ẹ̀ǹkanjú ìyá wa àrẹwà ẹ ti ń sáré sọ pé àti ìkanjú abẹ́ǹkó àti ìkan nǹkan kan kò ẹ̀ǹkanjú ẹ mọ́ kánjú ọ̀rọ̀ pọ̀ ẹ sọ gbogbo àwọn tí ń gbé káàkiri ẹ ààfin ọba ó ti lana ààfin ẹlẹ́gùsì ẹ àwọn ìjòyè ẹ wọ́n ti sọ́mọ̀nù wọ́n ti pèpàdé àpérò sórí Wùmí ẹ kó wá jẹ́jọ́ ẹ ọmọ kìíní kan wọ́n fẹ́ sọ̀rọ̀ ó lé ẹ jẹ́ kán mú fídíò tàbí voice note ibi tán ti ṣèpàdé táwọn olóyè ti pèpàdé tí wọ́n ti ní ifá ò mú èèyàn kan àbí ifá mú èèyàn kan àbí ọmọ tí ọba bá bí síta ifá ò lè mú un ó ní orò tán máa ẹ jẹ́ kán ṣe ibi tán ti ṣèpàdé òun kan mú wá fún wa tá à ń ti gbọ́ bẹ́ẹ̀. Sammy V Clara yóò da fún yín àmọ́ pàdé ń bòmí náà àbẹ́tẹ̀ pọ̀ àdúgbò orí Facebook pọ̀ tá a ti mọ́ pàdé ara wa <laughs> èmi àti Sammy V ẹ̀hẹ́ àwọn tiẹ̀ ti bú sẹ́rìn ọmọ nìkan Adébánjọ good evening o. Oh so ẹ jẹ́ kán mú jáde ẹ̀yin èèyàn yín náà ẹ mọ̀jẹ́ kán mọ pàjá lọ́bọ̀ fún yín ẹ gbọ́n ju àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ rí pa àwọn ará bíi ẹ wọ́n ní wọ́n fi ọ̀rọ̀ Mohbad wọ́n fi ń wá ọ̀rọ̀ monetization ṣe rí pé wọ́n wí bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ o lọ́mọkẹ́ adéyanjú èmi lẹ́sẹ̀ǹdì odidi lọ́ọ̀fù ńlá ìsí mo gbà á èmi náà lọ́ọ̀fù yín so ẹ má jẹ́ kán pajá lọ́bọ̀ fún yín ẹ má jẹ́ kán kò sọ́bọ̀ ń dàn rè mọ́ o bèbí ti ṣẹ́jú o kò sí bèbí kí n sùwè mọ́ o tán bá ń parọ́ fún yín ọba ti ṣe kíní irọ́ ló wà ń bẹ̀ o ó dìgbà tá a bá rí ẹ̀rí tá a bá rí ẹ̀rí ó dìgbà tá a bá rí ẹ̀rí kéèyàn kan wá bọ́ta ní ìsìn kan ní Wùmí bú ó ṣépè fún bàbá Mohbad láì rí voice note tí Wùmí ṣe ṣe rí wípé a ní a ní sọ nǹkan kan lórí ẹ̀ ṣùgbọ́n nígbà tá a náà gbọ́ voice note tá a dẹ̀ tún rí interview tán ṣe fún lẹ́yìn ìgbà yẹn tá a dẹ̀ rí pé lóòótọ́ ni kí la ṣe àwa náà sọ̀rọ̀ lórí ẹ̀ a sì ti sọ fún yín àní ìgbésẹ̀ yín èèyàn kankan bíi mọ́ o mo tún fàsìkò sọ fún yín pé Tinubu ti wà lẹ́kọ̀ọ́ gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ sọ ní ìsìn àwa bloggers àtàwa èèyàn ará Èkó gbogbo ń tá a bá fẹ́ sọ lórí ọ̀rọ̀ Mohbad torí kí kinní kan lè gbọ́ la ṣe ń sọ létí ọmọ ẹ̀ n ò fẹ́ pòwe òun bàbá wa ìsadítí ẹ àti sọ lójú Sanwó-Olú Sanwó-Olú ò dáa lóhùn kírẹ́dìtì ní wákiri ó yẹ ká fáwọn kírẹ́dìtì ká fáwọn ibi wọlé tí ìṣiṣẹ́ dé tẹ̀ ń gba kírẹ́dìtì sanwóolu torí ẹ̀ bàbá bàbá ààrẹ tinubu ti wà lẹ́kọ̀ọ́ ti dé sẹ́kọ̀ọ́ nígbà kan sì máa wọlé sẹ́kọ̀ọ́ àti ẹ̀rí nínú fọ́nrán yẹn nínú fídíò yẹn wípé ọ̀gbẹ́ni kan aláwàdà bàbá wa kan aláwàdà ọ̀gbẹ́ni kan bàbá wa ni torí wọ́n ti pẹ́ eré àwàdà ṣíṣe papa ajasco wọ́n wà lára àwọn tí wọ́n ní orí ọ̀fẹ́ láti bọ bá bọ̀bọ̀ wa bàbá wọ́n bá bàbá wa lọ́wọ́ ẹ̀ wọ́n bá bàbá wa lọ́wọ́ wọ́n fọwọ́ luwọ́ nítorí pé bàbá wa rí wọn lọ́ọ̀kan pé ah, àjàsíkò rè ẹ sì mọ ẹ ń bá ti rà àjàsíkò láàrin èrò bẹ́ẹ̀ bá rí láàrin èrò ọ parí báyìí ẹ ti dá a bóyá bàbá mọ̀ mọ̀ fa orí ibẹ̀ ni o àbò pa naturally àmọ́ Tinubu sẹ́wọ́ sí bàbá àjàsíkò pé ah, ọ̀gbẹ́ni ire mọbọ mọbọ mọbọ ó sì ní orí ọ̀fẹ́ láàrin ọgọlọgọ àwọn ènìyàn òun ló ní orí ọ̀fẹ́ láti fọwọ́ luwọ́ pẹ̀lú ààrẹ àwọn méjèèjì ẹni like father like son ó dáa ọ̀rọ̀ yín ò yé mi lọ́rọ̀ kan ok like father like son yín ààrẹ àti ọ̀gbẹ́ni ẹ mọ̀jà wò yín o lé lórí bó ṣe wà lẹ́kọ̀ọ́ ní ìsìn ó wàá ṣe kérésìmesì lẹ́kọ̀ọ́ ni dọ̀dá ń bara àkìlódé sí ẹjẹ́ apariwo lé lórí bá a bá lè ṣe ìwọ́de kó dá wa lóhùn kó bá wa nǹkan ṣe sí ọ̀rọ̀ justice fún Mohbad èmi rò pé gbogbo ohun tó yẹ ọ̀nà àbáyọ ló yẹ ká máa wá ń sìn kì í ṣe gbọ́ yìí sọ yìí kinní kan ti ṣe kinní kan o láìsí ẹ̀rí àwọn ọmọ Nàìjíríà ó tó dá ọgbọ́n yín ọmọ Nàìjíríà gbọ́n ju gbogbo ohun tẹ̀ ń ṣe yìí lọ ọmọ nàìjíríà lẹ ń bá fa kìíní èmi bẹ̀rù ọmọ nàìjíríà mo gbèdì fún yín o <laughs> gbogbo yín pátápátá mo gbèdì fúnra mi náà torọ ọmọ nàìjíríà lèmi náà lọ́rọ̀ kan gbogbo ẹ̀yin tí ẹ bá ti rẹ́gísítà síìmù yín wọ́n ní tó bá ti di ọdún tí ń bọ̀ wọ́n ní wọ́n máa yọ gbogbo ẹwòye síìmù ẹwòye àwọn tó máa yọ síìmù tó ẹwòye ẹjẹ ń gbé wá ẹjẹ ń gbé wá ẹjẹ ń gbé wá ìròyìn tó ṣẹ̀ ń tẹ̀ lọ́wọ́ ni wọ́n ní wọ́n fẹ́ twelve million three hundred thousand twelve point three million gbogbo ẹni tí ò bá ti rẹ́gísítà síìmù ẹ̀ tó bá máa fi di February gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ verify eh, sim card ẹ̀yin tẹ́ ẹ̀ ní NIN gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ní NIN tó bá máa fi di February eh, eh, wọ́n máa gbá yín kúrò lórí nẹ́tíwọ̀kì yín o síìmù yín ò ní lè méèkì kọ́ọ̀lù mọ́ o ẹ tètè lọ fẹ́rífáì o ẹ lọ béèrè ń pa ẹ̀ o ẹlẹ́gbọ́n nǹkan ọ̀gbẹ́ni bọ́bì kan sọ nǹkan kan fún yín wípé sim káàdì bákànbákan ẹjọ́ ẹjẹ́ ń gba tí mo wá rà wọ́n á padà wọ́n mute kìíní díẹ̀ ẹ̀ wọ́n mute.